هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين أنكي يلقوا olùgbọ́ wa جمعكو رمضان الله ojúmọ́ akú يوليه ọlọ́run gba ọ̀dẹ̀ ní fi eléyìí ṣe àṣemọ fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ káàbọ̀ sórí ètò tí a pè ní àlefíkò fìdíìnì ọ̀làdùnní bèlò ló kọ́ mi mọ̀ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lọ́gbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà jazakumullahu khairan ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni pé nígbà tí ẹni tí kìí bá ṣe ìdájọ́ wo ló ń bẹ fún un àti pé ẹni tó tún wá jẹ́ mùsùlùmí tó jẹ́ pé ẹ̀mí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí mi náà tún wá tọwọ́ rẹ̀ bọ́ kí ni ọmọ jẹ́ ẹ̀san fóun náà ẹ jẹ́ ọkọ̀ dàdúrà àwọn náà bisimilá. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdullah ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا لا لا لا لا ó ṣe gbígba ẹ̀mí ọmọ èèyàn ó ṣe léwọ̀ lórí èèyàn nítorí pé ẹ̀mí tẹ rí yẹn òun àfọ̀nsọ́ ló jẹ́ fẹ́ni tí ọlọ́run fi ẹ̀mí sí lára àti láàrin àwọn èèyàn síra wọn ọlọ́run lè dá wa ó sì lè wọ̀ kéèyàn fúnra ara rẹ̀ kó ṣekú pa ara rẹ̀ ó ní wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ má sì fi ọwọ́ ara yín fi ṣekú pa ara yín nítorí pé ọlọ́run ọba ẹ wa aláàánú ló jẹ́ lórí yín nígbà tí nǹkan bá lé mọ́ torí pé gbogbo ọ̀nà dípa wọ́n á sọ pé kò sí ọ̀nà tó lè gbàdúkọ̀ para rẹ lọ torí lẹ́nu rẹ ikú yá jẹ̀sìn lọ kí ni wọ́n mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú tó ń fi sọ pé ikú lọ wọ́n mọ̀ pé táǹdì lásán ni torí tó fẹ́ ti torí rẹ̀ gbẹ̀mí ara rẹ táǹdì táǹdì tí ò lópin ìní ọ̀padà ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn ikú ìsìláàmù kò gbà kéèyàn ṣekú pa ọmọlàkejì rẹ̀ lọ́nà àìtọ́ èwo lọ́nà tọ́tọ́ bí kẹ́nìkan jẹ́ pọ́ pa èèyàn tiẹ̀ bí kéèyàn ṣekú pa bàbá rẹ̀ kó pa ìyá rẹ̀ kó ọmọ rẹ̀ kó ọmọ ìyá rẹ̀ ìsìláàmù gbà pé ẹnikẹ́ni tó bá pààyàn ṣùgbọ́n wọ́n kọ́ lọ́ọ́ lọ lọ́ọ́ lọ gbàdà lọ́ọ́ lọ gbọ́kọ́ lọ́ọ́ gbọ́kọ́ lọ́wọ́ sọ pé wọ́n ìbàjẹ́ ò ṣẹlẹ̀ lókè pẹ̀ àwọn èèyàn ò ní máa wọ ọ̀ràn kọ́ pẹ́ ni tó pààyàn kó má tún pa wọ́n náà òfin ní máa pààyàn lábẹ́ òfin ọlọ́run ní ìgbà tí wọ́n bá ṣe ìdájọ́ kú fún ẹni tó pààyàn wọ́n pa nítorí pé tá a bá pa ẹni tó pààyàn nítorí dájú ni pé aráyòkú náà ní ráyé gbé lọ́lọ́run ẹlẹ́dàá sọ pé walakum fil qisasi hayatun ya ulil albab ìṣẹ̀mí bẹ fún yín nínú gbígbẹ̀san ẹ̀yin tẹ̀ nílàkàyè kódà àwọn kèfèrí gan-an láti ayé ojú dúdú ṣáájú kọ́nà tó rán anabi sallallahu alaihi wasallam sí gbogbo àgbáńlá yìí àwọn náà gba bẹ́ẹ̀ wọ́n ní alqatlu anfalil qatl kápá ẹni tó pààyàn ni ó dínà ṣíṣe kó pààyàn lọ́nà tí ó tọ́ wáyé o mùsùlùmí ò pa mùsùlùmí haram ni lábẹ́ òfin ọlọ́run wa ma kana li mu'minin an yaqtula mu'minan illa khata' ọlọ́run ní kò tọ́ kí mùsùlùmí ṣe púpọ̀ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ àfikọ́jọ́ pàṣẹṣe ní ọ̀yà mú wa bí ẹni tí ń dẹ̀dẹ̀ lápẹ́júwe àgbọ̀nrín lórí níwájú rẹ̀ lọ́wọ́ dojú ojú ìbọn kọ́ bó ti ṣe sí iná fún àgbọ̀nrín lọ́ba gbúrò lọ́ba gbọ́ igbe ọmọ èèyàn pé oró oró báwò àgbọ̀nrín ò ní máa sọ yorùbá so àti àgbọ̀nrín ni wọ́n rí àsìkò tí wọ́n yìnbọn sí èèyàn ló ń sáré kọjá bóyá èèyàn náà lé àgbọ̀nrín yẹn lọ ni wọ́n wá yìnbọn fún lọ́ba bá bẹ́ẹ̀ kú á sọ ipò ọ̀fẹ́ pààyàn ṣùgbọ́n ọpá lọ́nà àṣìṣe ni ẹ̀yin tẹ́ ń sọ olùkọ́ ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ hùwà láìlẹ́kọ̀ọ́ lọ́wọ́ mú báyìí rẹ̀ tó ń fi ń kọ̀wé ọkàn rẹ̀ fi gbọ́ ọmọ lórí báyìí ni pé máa gbọ́rọ̀ àzùmọ̀ pé fífi báyìí gbáyàn lórí má sọ pé o ti pánu àmọ́ àṣìṣe ló fi pa tó ìsìláàmù ọgbà kó ṣe kú pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àfi lọ́nà àṣìṣe torí ẹ̀ ọlọ́run ní tó o bá máa mọ̀ pa múmìnì ìyá ńlá ń bẹ fún ọ ọlọ́run ní wa man yaqtul mu'minan muta'ammidan فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما ẹnì kan tó bá máa ma ṣekú pa mùmínì jahannama lẹ̀san rẹ̀ ọlọ́run làánà rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìyá ńlá wọn ń retí rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ǹdẹ̀ kìyàmù ẹ rí i pé nínú àṣà yorùbá ọ̀rọ̀ ní ti tọrọ má pọ̀ ọ̀rọ̀ ní ti tọrọ ó rí i pé à ń ti ń fojú rẹ rí àìmọye ọ̀kẹ́ àìmọye ẹni tí ń bọ́lọ̀ ń dìtẹ̀ tí wọ́n ti rí kọjá ìwọ gẹ́gẹ́ bí ọlọ́ tó fi wá jẹ́ pé ẹni tó bá ti bá wọn dìtẹ̀ àfi kó náà ni bí kókú kókú iná ni máa ṣe adìẹ tiẹ̀ lójú ayé àwòrán bìlẹ̀ ẹ rí i pé àwọn àwa burúkú yẹn kì í tó dáa wọ́n fẹ́ jẹ́ apààyàn apààyàn báwo islam ọgbà kéèyàn pààyàn àmọ́ tó bá gbà ṣèṣe lọ bá fi pa mùsùlùmí ó san owó ẹ̀mí rẹ̀ ó san owó ẹ̀mí rẹ̀ ó sì tún ṣe ìtaràn owó ẹ̀mí rẹ̀ òun náà lọ́gọ́rùn-ún rà fún mi ó sì ṣe ìtaràn ìtaràn yẹn ni kò bọ́kùn lọ́rùn ẹrú ó rẹ́rú tó lè bọ́kùn lọ́rùn rẹ̀ ajẹ́pọ̀ ṣoṣo yá mùsùlùmí méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tí ò gbọ́dọ̀ já. Ja so téèyàn bá wá ṣekú pa ẹni tí kìí ṣe mùsùlùmí náà ìsìláàmù ọgbà kó o ṣekú pa ẹni tí kìí ṣe mùsùlùmí èyí ṣe kó gun lẹ́ńjà ilé ìtẹ́sìn ìsìláàmù faramá ọkàn wa lọ mú yàn onítorí pé kìí ṣe mùsùlùmí lọ́ba lọ gun lọ́bẹ onítorí pé kìí ṣe mùsùlùmí lọ́ba lọ yìnbọn onítorí pé kìí ṣe mùsùlùmí lọ́ba dáná sun ẹni tó bá ṣekú pa yàn báyìí lábẹ́ òfin ọlọ́run tó bá máa máa ṣekú pa ó jìyà lábẹ́ òfin ọlọ́run àmọ́ tó bá yẹ pé àṣìṣe lọ́ba fi ṣekú pa á ọ sanwó ẹ̀mí rẹ̀ ó tún ṣe tààrà ọ sanwó ẹ̀mí tiẹ̀ náà ó tún ṣe tààrà ìtààrà yẹn náà ni kó bọ́kùn lọ́rùn ẹrú àbí kó ṣe sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé ó fi kẹnuró fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa fóṣù méjì ní tẹ̀léńtẹ̀lé tó bá fi lè já láàrin ó tuntun bẹ̀rẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ̀mí gbogbo ẹ̀mí ọ̀wọ́n púpọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba ní ó ní min ajli dhalika katabna ala bani Isra'il أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́run nínú òfin tá a ti ṣe ṣáájú tí tí sì ń bẹ digbídijọ́ gbẹ̀ndà kìyàmà òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kú pẹ̀mí kan láì jẹ́ pẹ́mí yẹn náà pààyàn ṣáájú ọlọ́run ní ẹ̀san rẹ̀ ó dàbí ẹni tó ṣe wípé ó pa gbogbo èèyàn lápapọ̀ ni. sọ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ òbílẹ̀ jẹ́ òun náà ó dàbí ẹni tó ṣe kú pa àwọn èèyàn lápapọ̀ ni ọlọ́run lẹ́ni tó bá wá wá ọ̀nà àti rísẹ̀mí ṣe fẹ́mi kan tó o ṣe ọ̀nà kẹ́mi kan là tó o jẹ́ kíkọ́ pa ẹ̀san rẹ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tó ṣe wípé ọ wá ọlà fún gbogbo ẹ̀mí lápapọ̀ ni torí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa o má ṣe kú pa ẹnìkankan ìwọ ọ̀fẹ́ kẹ́nìkan pọ̀ kí ló dé tó àmọ́ alẹ́ pa àti pọ́ ọmọlàkejì rẹ̀. jazakumullahu khairan ya sheikh Ah, ẹ lè máa darapọ̀ ní ẹ lè máa darapọ̀ wá ní ìkànnì YouTube ẹ máa fi ládùn ní bèlè wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ketekete ẹ jẹ́ kí n máa ṣí ojú òpó sílẹ̀ báyìí plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lókè òkun láwọn orílẹ̀-èdè káàkiri ilẹ̀ àgbáńlá yẹ yòókù plus two three four eight zero eight three two nine three eight nine six àti zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight àwọn nọ́mbà tí olùjábínú tí a sì mọ̀ lọ inshallah bí a ṣe ń retí àwọn ìpè ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá ọ̀dà hello hello Yeah. zero eight three hello. hello. salamu aleykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè yìí. abdullahi sehu láti kò yẹ ni. ìbéèrè yìí sà o. Ah, mo kàn ní kí dọ̀tú wa ni ọlọ́run ní kún ń pa o. àmín àmín. yọmọ mo kẹ́yìn náà ládùn níbi ìlú yọmọ fi ṣe o. àmín àmín. Mm, masala ọkọ ọdún láti kò ní jáde máa fún wa. àmín ẹ ṣe gan ni jazakumullahu khairan ni zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six sheikh ẹ jẹ́ kí n mú ìbéèrè eléyìí wá nígbà téèyàn bá ń ṣe téèyàn bá ń sin nǹkan ọ̀sìn ní ilé nílégbè tó wá jẹ́ pé nǹkan ọ̀sìn ọ̀hún ó ń jẹ lọ títí tó fi wá jẹ́ pé ẹni tó ń kọjá lọ gbà ṣé ẹni tó ń kọjá lọ tí ó tiẹ̀ ní ẹ̀san kan gẹ́gẹ́ bí ìjìyà lọ́dọ̀ ọlọ́run eléyìí àkọ́kọ́ ẹni tó ń sìn náà tó pé kò mójútó títí tóun náà tí nǹkan fi ń lọ tó fi lọ kó sí ẹnu kú ṣé ẹni tó jẹ́ olówó rẹ̀ òun náà ní ẹ̀sán kan lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ ìjìyà ní pàtó. alhamdulilayi ẹni tí bá ń sin nǹkan ọ̀sìn ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ pé kó mójútó ẹ wọ oúnjẹ fún tí ó máa jẹ ẹ má kàn túlẹ̀ pé kó máa lọ sí gbogbo ibikíbi tó bá wù kó máa jẹ sí gbogbo ibikíbi tó bá wù nítorí pé a ti mọ̀ pé nǹkan ọ̀sìn lòun kò ní làákà irú tọmọ èèyàn ó lè wọ ibi tí ó wọ̀ ó lè kẹnubọ tí ó kẹnubọ wọ́n lè bá yín ṣe léṣe ẹ sì mọ̀ pé tí wọ́n bá ṣe léṣe látàrí pé yín kàn tú sílẹ̀ ẹ̀yin náà jẹ́ pé ẹ nípìn nínú ẹ̀ṣẹ̀ tẹ́ni tó ṣe léṣe dá nítorí pé tẹ̀yìn ọ̀bá túlẹ̀ kò bá ti ṣèṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé tẹ bá ní nǹkan ọ̀sìn tẹ bá dè mọ́lẹ̀ tẹ̀ jẹ́ ọlọ́ọ̀bì kankan tẹ wá fi fi pa tó fi kú bẹ́ẹ̀ náà lẹni tó bá bẹ́ẹ̀ náà ni ìwọ tó yẹ pé orí nǹkan ọ̀sìn wípé ń bọ̀ ọ̀fọ̀kadà gba àbò fi mọ́tò gba ọ̀hún á ní mo dúpẹ́ fọlọ́ kò sẹ́ni kankan tòsí dípò pé wọ́n tiẹ̀ mólúwa rẹ̀ kò búrò ó kú ibi tó sàgbà mọ́ lọ́wọ́n ọba lọ́wọ́ ṣèbọ́ lọ́wọ́n bá rí ọ ṣèbọ́ lọ́wọ́n mọ̀ pé wọ́n lọ gba ó kú ibi tó gbà kẹ́sì máa wà àwọn èèyàn wọ́n á jẹ́ ẹni tó ṣe pálábùsì burúkú ni wọ́n tó gbé ewúrẹ́ atúlẹ̀ tó gbá àgùntàn atúlẹ̀ tó gbá díẹ̀ yóò túlẹ̀ àmọ́ tó bá gbá pẹ́pẹ́yẹ wọn ètúlẹ̀ kí ló dé wọ́n lè ní àwọn wá tọrọ àbí sísì bí kọ́bù ayéjọ́ yóò fi sí lẹ́nu kí ni ó ṣẹlẹ̀ tó bá fi sí lẹ́nu nítorí pé wọ́n gbọ́ lọ́n gbọ́ yìí kí ni ó sì ọ́ hmm. kí ni ó sì ọ́ tó bá fi kọ́bù ha pépé yẹn lẹ́nu torí pé gbàgbọ́ kèfèrí tọ́pọ̀lọpọ̀ ń gbé kan kò ní jẹ́ ó lè sá hmm. yóò mọ̀ wá bí àwọn yẹn dákun sẹ́mi tó ní pẹ́pẹ́ yẹn ó kéwé yìí ó ṣe béèrè ẹni tó léwúrẹ́ ó ṣe béèrè ẹni tó lágùtàn hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. Ah. lábàá ìbéèrè ń ṣe yìí téèyàn bá ń dáná lọ́wọ́ tó yẹ pé ẹran ẹlẹ́ran wá wá síbi téèyàn ti dáná ọba tẹnu fìlì bọ oúnjẹ ọ̀dà náà tó máa sọ pé ìwé rẹ àti wá àtolówó rẹ kò ní dáa fún ọ ṣé èpè ń yọ ba olówó. ààrẹ mọ pa àwùjọ yorùbá èpè náà ni wọn jogun èpè báwo <laughs> ẹ mú ẹran ni títí tẹ́ fi béèrè ẹni tó ní ẹran rẹ ti dágun ẹ sanwó oúnjẹ wa tá a fẹ́ jẹ tẹ́ran dànù. Hmm bàbá sì ní san àjẹpọ̀ àtẹwúrẹ̀ hàn tàbá tà á mú iye owó oúnjẹ tiwa tó dànù á kò chẹ́ǹjì yòókù. hello. wa aleykum salaam wa rahmatulah o kò yin ìjẹ́ dínkù ẹ ṣeun. orúkọ mi jẹ́ nípa pẹ̀lú àwọn ọkọ̀ owó ní ògbómọ̀ṣọ́. ìbéèrè yín màmá. ìbéèrè mi láàárọ̀ ọ̀rọ̀ fún ẹ̀rín méjì tẹ̀ ń sọ yìí lónìí. Ah. ọlọ́wọ́ ṣàánú wa. ẹ̀yin wíwẹ̀. ẹ ni pé àwọn ẹni tí wọ́n wípé àwọn báyàn kọyà mhm. tí wọ́n nà lómìn tó ti ikú kí ni bọ́lá wọn ṣe fáwọn tó jẹ́ pé àwọn alágbàtà èèyàn náà ní wọ́n bá rẹ́ jà tí wọn ò lájà báwọn fọwọ́ kún jà ní sẹ́mi ó tó fi bọ́ béèrè yẹn. alhamdulilayi ẹnikẹ́ni tó bá bẹ nìkan lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n bò ń kọyà tó sì mọ̀ pé ẹni tó ń lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n bò ń kọyà wọ́n máa bá débi pé wọ́n pààyàn kò sí tàbí ṣùgbọ́n tí wọ́n bá pààyàn àtẹ̀yìn àtàwọn ẹlẹ́jọ́ pààyàn. so lábẹ́ òfin ọlọ́run gbogbo yín lẹ́jẹ̀jọ́ rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù. Hmm. ìyàwó náà lọ́jọ́ dérò wa tá à ní ṣe sùúrù hmm. tá à ní ṣe sùúrù nítorí pé ẹ mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ gbà míì àwọn èèyàn tẹ́yìn lọ bẹ̀ lọ́wọ́ yẹn wọ́n máa kówó iṣẹ́ tó ń gbà lòún ṣe so ó sì lè lù kọjá bìkáfù hmm. nígbà tẹ́ bá gbẹ̀mí ẹlẹ́mìí nísìnyí ìwọ́tọ̀ bẹ́ńsẹ̀ gan fẹ̀ sálù tòótọ́ bá wá sá lò ó kú bó ṣe sá mọ́ lọ́n lọ tó hmm. a ti wọ́ àtàwọn lẹ́jọ́ ṣe kú pa zero nine zero five one six zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Ah, ìbéèrè lè wá ṣùgbọ́n wọn fi orúkọ wọn sí i wọ́n ní kí lèèyàn lè ṣe sí ọ̀rọ̀ ọkùnrin tó jẹ́ pé ó ti níyàwó ńlé ṣùgbọ́n àwọn obìnrin tó tún jẹ́ alábàágbélé wọn níṣe ní máa bá wọn dọ̀wẹ́kẹ̀ débi pé yóò tún máa sọ fún wọn pé my love yóò sì tún máa bà wọ́n lọ́wọ́ yóò máa bọ̀ wọ́n lọ́wọ́ wọ́n ní kí lèèyàn lè ṣe sí ọ̀rọ̀ irúfẹ́ ọkùnrin báwọn torí pé ó ti gèjì ẹ̀mí àwọn. ah ó ti gèjì ẹ̀mí yẹn sàkó lè ní ẹ kò lè tìyàwó tọmọ tì í náà ẹ má gbé bẹ́ẹ̀ mọ ilé burúkú lẹ́ ń gbé wọn ibi tó bá yẹ pé ẹni tí wọ́n máa yan gbogbo àwọn ìyàwó yín lálẹ́ gbogbo àwọn ọmọ yín dáràn lẹ́ bá ń gbé tẹ́ ẹ̀ bá rò ń lé kò ń lé ẹ kò ń lé fún un hmm. ó lè gbọ́n jù yín lọ àmọ́ kò yẹ kó gọ́ jù yín lọ. <laughs> zero nine zero five one zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight plus two three four eight zero eight three two nine three eight nine six ojú òpó náà ó dàbí ẹni pé ó ń ṣe gùdẹ̀gùdẹ̀ ó ọ̀dà ẹ jẹ́ kí a tún mú ìbéèrè eléyìí náà wá tí èèyàn bá ń bẹ lórí sọ̀láàtì tó sì jẹ́ pé sọ̀láàtì téèyàn ń ṣe yẹn ó jẹ́ náfìlà àbí sọ̀láàtì tàràwíì wọ́n á ní ìmáàmù ó ti bá tàràwíì rẹ̀ débi yí pé rákà mẹ́ta tó gbẹ̀yìn tí wọ́n fi ṣe wítìrì òun náà ni ó bá dé téèyàn fi wá dé mọ́ṣáláṣí ṣé mẹ́tẹ̀ẹ̀ta téèyàn ṣeun náà ló tó àbí èèyàn ọba ṣe mẹ́ta òun àbí èèyàn fi kan kún àbí téèyàn bá délé èèyàn lọ ṣe òkú lápapọ̀. alhamdulilayi wọn ti ṣerú béèrè ìlànà náà ẹnikẹ́ni tó bá wá sí mọ́ṣáláṣí láti ṣe sọ̀látù tarawih ẹ̀pẹ̀kẹ́ tó dédé bíi pé rákà mẹ́ta táwọn ṣe sọ̀látù wítìrì ló ṣẹ́kù ẹ̀ darapọ̀ mọ́ ìmáàmù ìgbà tí ìmáàmù bá ń ṣe rákà kan ti gbẹ̀yìn eléyìí tó parí ẹ gbìyànjú láti jẹ́ pé ńgbà tẹ́ bá parí rẹ ẹ tún fi kan kún ti yín rákà kan tẹ bá fi kún ti yín ó túmọ̀ sí pé rákà mẹ́rin lẹ ṣẹ̀ṣẹ̀ bá nìsín ẹ wàá tẹ̀síwájú pẹ̀lú sọ̀láàtì yín lẹ́yìn ìgbà ti parí fi láǹfààní ni náà padà pé àbí rákà mẹ́tàlá lẹ́yìn rẹ̀ lẹ́sẹ̀sẹ̀ wá sálámà yìí pé ti ntí ẹ̀pẹ́ tí mo fi padà lé tó eléyìí kò lẹ́sìn sí o hmm. ẹni tó bá lẹ́sìn sí yóò gbìyànjú láti rí i pé òun tẹ̀lé imam òun tẹ̀lé imam láti jẹ́ pé irú sọ láti tí imam ṣe nìwọ náà ṣe mẹ́ta tó o bá yẹn wàá gbìyànjú láti tún fi kún wàá fi mẹ́jọ kún ọba di mọ́kànlá torí ẹ̀ ọmọ kíkà tó wà lójú náà á sìn lọ́ọ̀nì kí ló dé tí wọ́n fi pẹ́ gan tẹ́lẹ̀ náà kí ló dé tó fi pẹ́ tàràwéèhì yìí báyìí wọ́n ti bẹ̀rẹ̀ ó ti ń lọ bí wákàtí kan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ń jáde bọ̀ nílé áá só sì dáa bẹ́ẹ̀ sọ̀láàtù ìṣá tó yẹ kó ṣe pẹ̀lú wọn nínú jàmá gan ní mọ́ṣáláṣí ọ̀wá ṣe egbétirégbé egbétirégbé kó tó di pọ́ǹbọ̀ irú àwọn ọ̀wá yẹn ìwà tẹni tí ò lákàsí fẹ́ sìn ẹni ò lákàsí fẹ́ sìn kò lè rọrùn fún láti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run kó lóun ẹlẹ́dàá kó dákun kó tún wá sí. àmín. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí o kọ́ ibi ẹ ti ń pè yìí. Ah, ẹ bá a gbóhùn sókè díẹ̀ sí o. ìbéèrè lọ́sàn. kí ni ìbéèrè yín. ìbéèrè àtọ̀yọ̀ náà mo fẹ́ bèrè pé ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́kọ̀ọ́ pé bóyá bí ìyẹn bá tètè máa yàn pé àtàtà wọ́n fẹ́ bèrè pé àwọn tí wọ́n wá ń ṣẹ́yún kọ́ pé ìpínlẹ̀ náà lọ́nà àrùn àwọn. ọ̀dà wọ́n ní àwọn fẹ́ béèrè pé àwọn ìdájọ́ nígbà táwọn ti gbọ́ pé ìdájọ́ tó ń bẹ fẹ́ni tó bá pààyàn rí wípé ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé wọ́n jóbìnrin kan ń ṣẹ́yún ńkọ́. àwọn náà pààyàn náà ni ta ló ní kó ṣẹ́yún ẹni tó bá ṣe náà dáràn ni lábẹ́ òfin ọ̀rọ̀. Hmm. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six hello sàmà rẹ kan filẹ. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu o kọ ibi ẹtí ń pè. àbíbù àbíbù láti ògbó wọn sọ̀rọ̀ ni. ìbéèrè yìí. mo ní ọ sọ̀rọ̀ gé bàbá rẹ kan gbogbo yọrí dájú wọn lọ sí wọn sí yọrí dájú wọn sí gba àwọn èèyàn sí àti kẹfẹ́rí àti nàzàrà ti yàwó yóò sèyàn lè wú òfin ẹlẹ́yìn lọ fún sẹ́yìn táwọn mùsùlùmí. bẹ́ẹ̀ni alhamdulilayi òfin Ọlọ́run dá lórí pé tí mùsùlùmí bá kú orí tẹ tí wọn dá yàtọ̀ fáwọn mùsùlùmí lẹ lọ sin sí sẹ́wọ̀n káwọn tí èsè mùsùlùmí náà àwọn náà ò lè finú fẹ́dọ̀ kún wá sìnkú sórí tẹ̀tà àwọn mùsùlùmí so bóyá ńgbà tí òkú tí wọ́n pọ̀ wọ́n lu jára wọn ni ẹ gbé kúrò ní agbọ̀n táwọn tí èsè mùsùlùmí ẹ gbé lọ sagbọ̀n táwọn mùsùlùmí ilé ìjẹ́bù sí jẹ́ ẹ wá sọ pé àwọn bàbá wa tí wọ́n kú orí tẹ́ tí wọ́n sí wọ́n sí eléyìí tẹ́ ṣe lágboolé yín tó dáa ni orí tẹ́ náà ní ká lọ́ máa ṣe àwọn òkú wa sí kì í ṣàgboolé àmọ́ tá a bá ti sí sagbọ̀n tí èsà ti ta mùsùlùmí á wò á wà padà sín sí hello. hello Zama. ẹ̀kọ́ sílọ. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ ibi ẹ ti ń pè yìí. mr láti randa. ìbéèrè yín. ìbéèrè mi dá lórí lásìkò yìí owó ò lè wọ ṣàkà. ọ̀dà. owó tó wọ zakat ó lọ nǹkan bíi one point eight million tẹ bá ti ní àbí jù bẹ́ẹ̀ lọ ẹ yọ ìdá kan nínú ogójì. Hmm. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí bínú tí a fi ń béèrè ìbéèrè lórí ètò tí a pè ní àlefíkè òfin dín ní ẹ lọ́wọ́. ẹ lọ́wọ́ dáhùn sọ. ó kọ ibi ẹ ti ń pè yìí wọ́n sá lórúkọ mi láti lórí ọgbà kan. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ẹ dàgbọ́n oge ṣíṣe nípa à ń lo earring chain mhm. tàbí gbogbo nǹkan tí obìnrin máa fi ṣe kìnìún ẹ dàgbọ́n mo bẹ́ sí ni maximum ẹ̀ àti wípé pé ọkọ rẹ̀ nìkan náà lọ gbọ́dọ̀ ṣe irú oge fún. alhamdulilayi tóbìnrin ọba sóge kò sí òdiwọ̀n kan fún un kó ṣe kọ́pọ̀ fagbára rẹ̀ bá ti ṣe ma so ṣùgbọ́n kò gbọdọ̀ sí fẹ́lómi ìjọkọ rẹ̀ lọ ṣèbọ́kọ náà lọ fẹ́yàwó fáàdé sí ìyàwó gbogbo ara yìí ẹ̀yin náà ni ó soge fún ìtumọ̀ oge tí ń ṣe fún yín òun náà ni kó lè bá a di pé ó ń fojoojúmọ́ ó fi ń dára sí i lójú yín ó ń fojoojúmọ́ kún yín lójú lọ́nà tó ṣe pójú yín ò ní wò ta ẹ̀ní padà jẹ́ni tí wọ́n máa ṣàgbèrè tẹ́ máa wà àwọn obìnrin míì tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn náà ni wọ́n gbàgbé pé ọ̀ràn yẹn lọ́jọ́ lórí àwọn káwọn máa ṣoge fọ́kọ yóò wá jẹ pé obìnrin ọwà pẹ̀lú ọkọ yóò máa rùn pa je jẹ ẹni tó ṣe pé ojú rẹ̀ ń sá lójoojúmọ́ sí láì sẹ́ni tí kì wẹ̀ hmm. ọkọ a máa ríta ọmọ ara àwọn kan tí ọ̀dà tó yàwó rẹ̀ àwọn lójú sàkùsàkù àwọn wa lé ńlé wọ́n padà wá dẹni tó ṣe pé béèrè lẹ́ẹ̀kan so ó níyàwó ńlé obìnrin olóbìnrin wò yóò máa bá wọn dọ́wẹ̀kẹ́ yóò máa bá wọn dọ́rẹ̀ yóò máa yàn wọn lálẹ́ a'udhu billahi minash shaitanir rajim ẹ̀yin wá ń sọ pé sọ́kọ rẹ̀ nìkan ni ó soge fún tálẹ̀ ẹ̀yin rò pé tún yẹ kó soge fún òfin hmm. ọlọ́run ọba ní kọ́kọ́ nìkan lóbìnrin máa soge hmm. fún ọ kìí ṣe ìyàwó aráyé ìyàwó ọkọ rẹ̀ ni. Hmm. zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ ẹ lè máa darapọ̀ wa ní ìkànnì youtube ẹ máa fi ọlọ́dún ní bèlò wa ẹ máa rí abí àṣẹṣe. waaleykum salaam ó kọ yín. ó kọ yín. dàbí ẹni pé bí ẹ ṣe ń bá wa sọ̀rọ̀ ojú òpó nǹkan tọ́ kò sì já gerege ẹ lè ẹ̀ padà bóyá ojú òpó náà ní ń fà á àmà. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ níbi ẹ ti ń pè yìí. wà á bí ìṣòro látọ̀mọ́. ìbéèrè yín ẹ bá a gbọ́n sókè díẹ̀ sí. mo ní obìnrin tí kò kì í ṣe oge tí ẹ bá dẹ̀ sọ fún pé ìjọba ìdí mo fẹ́ ìjọba ìdí mo fẹ́ yóò lè ẹ̀fọ́ òun lẹ̀ nígbà tí mo fi òun fẹ́ ṣe ìrírí ayé o ẹ̀yọ̀ kéde bẹ́ẹ̀ ni ti sọ̀rọ̀

nígbà tọkọ bá ti torí pé ìwò soge ní ìsinyìí báyìí òun ti ń darúgbó láì tí ìgbò. gbò tó wá lọ gbẹ́ lómi wà tó wá jẹ́ pé lẹ́yìn olókùn ti ń wo ojú rẹ̀ tọ́pọ̀ àwọ̀ tìbí aṣọ tó ti gbó ọmọ kó tún máa ké ká ni ọmọ ké ká ni òní ni kò ń fi ọlẹ̀ bàbá ṣe wọ ló sì gbé sí ayé rẹ̀ ó jẹ́ tètè fura ó jẹ́ bó ti ṣe jẹ́ ẹ̀yin náà bá ara tí ó fi máa soge. hello. hello. ó kọ yín o. ó ti já látọ̀dọ̀ yìí náà ní zero nine zero fifty five thirty five fifty five fifty eight zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. salaamaleykum. maaleykum salaam wa rahmatulah ó kọ yín àti ibi ẹ ti ń pè yìí. ẹgbẹ́ ń para. ṣé ẹ rò pé pé urú àtẹ̀pà là ń tà lórí ètò yìí ni kí ni máa pè yín padà zero nine zero five five three five five five eight hello. hello. ó kọ yín àti ibi ẹ ti ń pè yìí. Ibrahim lórúkọ mi. ìbéèrè yín. ẹjọ́ tí ó bá ẹni tó tó sùn tó lálàá tí nǹkan ọmọkùnrin jẹ́ ìlà rẹ̀ tí ó máa san ni àbó máa mú jẹ́nẹ́bà. ọ̀dà alhamdulilayi ẹnikẹ́ni jẹ́ pé látàrí kó sùn náà ló lálàá ní nǹkan ọmọkùnrin jáde lára rẹ̀ lọ́sàn-án Ramadan kò sí nǹkan kan tó ṣe Ramadan yín tẹ bá ti jí ẹ lọ wẹ̀ ẹ sì máa bá Ramadan yín lọ. hello. hello. ó kọ yín àti ẹ ti ń pè yín. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹni tí ó bá fún gbàgbé láti láti jí sáré nǹkan ṣé ó tó fún ọ láti gbà àdúgbò tó fún ọ. ẹni tó ṣe kí ni ẹni tó bá sùn tó gbàgbé láti jí sáré mhm. tó tó láti gbàgbé tó gbàgbé. ó sùn kò jẹ sàárì tó lè ṣe sùyàm àbí kí ni. ṣé n tẹ gbàlérò náà nù àbí. ẹni tó sùn tó jẹ́ pé kò jí lásìkò sàúrù ṣé ó lè máa bá rọ̀mọ́dọ́nù rẹ̀ lọ. ẹni tó sùn tó gbàgbé tí ẹ pé ó ó bó sáré tó tó lọ láti gbà láti gbà àti ìgbẹ̀yìn o. ọ̀dà. ó dàbí ẹni pé àgbọ̀ yíyé ẹ lè gbìyànjú ẹ̀ padà àgbọ̀ ọwọ́ parí ìbéèrè yẹn. hello. hello. wa salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ti ń pè o. abdulhamid abdulmajid ni sọrọ. láti bo. láti àpàdé. ìbéèrè yín. obìnrin tí a ti fẹ́ sínú tó wá rí kí ni ṣé kọ́mọ gbálẹ̀. alhamdulilayi ẹni títí ń bá ṣèyàmù bọ̀ látàárọ̀ tó wá kú tètè ká sínú ká ṣẹ́jú méjì mẹ́ta ló kù tó ràn fi wọ̀ lọ́lọ́run bá ní kó rí nǹkan oṣù rẹ̀ tó ọjọ́ yẹn ó ti di nǹkan tí ó san padà o hmm. aláàánú wa lọ́lọ́run ó lè san lẹ́sàn kan àmọ́ kò ní ṣèyàmù ọjọ́ yẹn. Hmm. hello. ẹ̀lú sàlámù alẹ́. wàhálà ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ìgbà tí ń pè é. àgbẹ̀ láti gbọmọ sọ. ìbéèrè yín. ìbéèrè tó bá tí ó tí ó gbàgbé tí ò jẹ sàárè tí ó lẹ́kọ̀ọ́ láti gbà àdúgbò lẹ́kọ̀ọ́. àìjẹ sàárè oníkan má ṣe nítorí pé wọn ti béèrè léyìn náà lánàá ẹ máa hmm. kíyèsí bá ṣe béèrè kì í ṣe ara nìkan ní hmm. ṣe fún gbogbo ẹni tí máa ń gbọ́ ni àti ẹni tí ò gbọ́ tí jíṣẹ́ fún hmm. ìwọ báyìí Ọlọ́run àmọ́ ó ti dàníyàn kó tó di pò sùn pé lọ́la o wàá ṣe sùyàmù Ramadan ọlọ́run ọba ẹlẹ́dàá wọ̀ kádàrà kò jí ń sáré ọmọ bá sùyàmù rẹ lọ ọlọ́run gbà ṣùgbọ́n tó bá yẹ pé kẹ́ ẹ tó sùn lálẹ́ ẹ̀ dàníyàn pé ṣe sùyàmù lọ́la ọlọ́run ọ̀kadàrà kẹ́ ẹ tún wá jí sáré tí ilẹ̀ bá mọ́ ẹ kẹnuró gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí yòókù ṣùgbọ́n ńgbà tí Ramadan onílà siyama liman lam yubayyit an-niyya min al-layl ẹni tí o bá ti dà níyà ti ṣe láti alẹ́ sùn onítàn ò lè ní siyam. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ yín. Oh a ẹ̀ǹkà sàlá láti alẹ́ ìjẹ̀rù. ìbéèrè yìí. obì ọkọ méjì wọ́n wá ní ìyàwó kékeré oní ọmọ àgbà bẹ́ẹ̀ ayé ò lè dáná ìjọ lẹ́kọ̀ọ́. alhamdulilayi alábẹ́ òfin ọlọ́run àwọn ìyàwó wọ̀nyẹn wọn fẹ́ nìkan wá kó lè bàa jẹ́rú fẹ́ lòmíì oníkálukú nínú àwọn obìnrin tọkùnrin bá fẹ́ òun náà ló ní ẹ̀tọ́ ló sì lójúṣe tó gbọ́dọ̀ ṣe lọ́ọ̀dẹ̀ ọkọ tọkọ bá ń fẹ́ wípé káwọn ìyàwó wọn máa dáná papọ̀ òun náà máa ń torí ṣùgbọ́n kò yẹ kó jẹ́ pé tá a fẹ́ káyìn òun náà ni wọ́n máa wá forí kásá gbogbo ẹ̀ fún gbogbo ara ilé táwọn máa wá ló ń lo ọmọ ọ̀dọ̀ nígbà tí ìyáálé bá dáná lónìí kíyàwó náà dá lọ́la eléyàn ni ó jẹ́ kí wọ́n lè gbégbé àlàáfíà tọkọ bá sì lè ṣe kí kálukọ́ máa dáná tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí kò sí nǹkan tó burú ń bẹ̀ àmọ́ pé ẹnìkan ni wọ́n máa dáná tẹ́nìkan máa jẹun ẹ rí i pé bí ọba díjà alẹ lónìí yóò dá alẹ lọ́la. hello. aleykum salaam ẹ bá gbóhùn sókè dáadáa ó kọ yín. a gbọ́ yín dáadáa ẹ bá gbóhùn sókè dáadáa. láti Àbújá kí ni ìbéèrè yín. ẹ̀yọ́ mẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ sáà lọ́wọ́ dọ́tọ̀ ni ṣé tẹ́ ẹ̀ máa yẹn ṣé àwọn àgbẹ̀ tó ń tà ní ìtàkùn naam ẹni tó bá ti ṣe sọláàtì pẹ̀lú ìmáàmù débi pé wọ́n ti sọláàtì wẹ́tìr tó bá sùn tí ò jí di àsìkò sàárì láì ṣe sọláàtì kankan kò sẹ́lọ̀n ládàá rẹ̀ sì pọ̀ òkun kẹ́kẹ́ hmm. torí pé Ànábì sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tí imaamu ahmed tó gbé jáde tó sì fẹsẹ̀ rìn lẹ̀ ó ní man qama ma'al imami hatta yansarif kutiba lahu qiyamu layla gbogbo ẹnikẹ́ni tó àkọọ́lẹ̀ pé gbogbo òru yẹn ló fi ṣe sọ̀láàtì lọ́lọ́run ọba kọ̀ fún ọ. Hmm. tó bá wù ọ láti ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ àwọn olùmọ̀ sọ pé kò burú àmọ́ o kò ní tún sọ̀láàtì wítìrì ṣe má nítorí pé Ànábì sallallahu alaihi ó sọ pé la witrani fi layla kò tọ́ka ṣe wítìrì méjì lóru ẹyọ kan. hello. wàhálà ìgbìmọ̀ sálámù rahmatulah orúkọ yín àti ibi tí ń pè é abdulhakeem láti ìjàpá ògbóǹkù. ìbéèrè yín. ìbéèrè mi pé yàtọ̀ sí àwẹ̀ ramadan fún àwọn àwẹ̀ àgbà àtìpọ̀rẹ́ tí wọ́n ń tẹ̀lé èèyàn bá bí àrò ọ̀gbà ní ìfún fún báwẹ̀ ọwọ́ àlè díẹ̀ díẹ̀ agogo díẹ̀ sùn oríṣi ọ̀gbà mẹ́wàá àwọn àdá mọ́kànlá wà lókè kòṣe kàkà tó wọ́n jọ ní wọ́n dà sí àrò fún ọmọ àgbà lọ ìjọsọ ńlá dáhùn níwájú. alhamdulilayi tí wọ́n á gbé sùn yá mọ̀ náà fìlà ní tí èsì ti rọ̀mọ́ bá ń kò sí nǹkan tó burú pé kẹ́ dàníyàn láàárọ̀ ẹ sì lè dàníyàn títí kó tó di pé òrùn yẹ tàrí hmm. tóòrùn bá ti yẹ tàrí ó ti bọ̀. zero nine zero five five three five five five five eight plus two three five zero eight three two nine three eight nine six hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín àti ibi tí ẹ ti ń pè yìí. ìkìlọ̀ àbádọ́mọ̀ sí i látọ̀ ní ìṣòro. ìbéèrè yín jọ́sà tí a bá tí a bá ní ní mọ́ọ̀tù tó ti dé bọ̀ tá a rí pé kò mọ kéwú tí ń kéke fúkè tá a rí bó ni wọ́n fẹ́ máa ṣe ìmáàmù táwa tá a sì jọ ọmọ lẹ́yìn ní bí a mọ kéwú jùlọ tá a lè fi lẹ́yìn rí ẹni bẹ́ẹ̀ àti ká kí òun wa lọ́tọ̀. lópin ìgbà tó bá ti jẹ́ pé ẹni tí ó sì lè máa mú fún wa yìí ṣàgbà yìí sọmọdé ni kò mọ fati àké dípò pé yóò lè ka súrà míì náà lè lẹ́yìn so irú wọn àyẹ̀kọ́ ṣe lè máa mú torí pé ẹ̀sìn tá à ń ṣe à ń ṣe kọ́lọ́mọ bó lè tẹ́wọ́ gbà ní kì í ṣe pé à ń ṣe ẹ̀sìn láti gbára gbóná lásán torí pé ẹnìkan bá jẹ́ bàbá tó ju gbogbo wa lọ a máa tijú a máa tinú láti sọ fún bàbá pé ẹ̀yin ọ̀lẹ́tọ̀ láti ṣe lè máàmù nítorí pé òfin ọlọ́run sọ pé yẹ ummul qawma aqra'uhum li kitabillah lè máàmù bàbá ẹ̀yẹn tó lẹ́yìn lè àṣírí tú lọ́pọ̀lọpọ̀ wípé hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé agbárí lásán ni wọ́n fi ń gbé àṣírí tú ó sálè fagbárí fi máa kéwì fún wa lórí sọ̀láàtì kò sí tàbí ṣùgbọ́n pé ó kéwù náà ni ẹ dákun ẹ fàyè lẹ̀ fáwọn ọmọdé kéékèèké ẹ jẹ́ káwọn ọmọ síwájú yín láti ṣe sọ̀lá ọmọ màlùkùránì kí ẹ jókè ẹ̀yin náà tó lẹ́yìn rẹ̀ kẹ́ ẹ tún dábí ọgbọ́n pa fẹ́ wò bẹ́ẹ̀ sì máa ṣe ń gbà táwọn ọ̀bá sí láyé máa ní ìdí tá a fi ní kẹ́ ẹ máa ṣe nù ẹ sì lójú wa kárí so bó ṣe yẹ ká máa ṣe nù kí ṣe ká kàkọ́ agídí arí àwọn àjẹkísọ̀ láti àwọn èèyàn kan máa kó dàgbò lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́. ìbéèrè ilé ìwá láti ọ̀làdèjì bashiru wọ́n ní kí ni ìdájọ́ ọlọ́run lórí àwọn gangan lẹ́yìn táwọn padà mọ̀ ẹ́ pé ọ̀nà zina oní bàbá àwọn àti ìyá àwọn gbà bí àwọn eléyìí jẹ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n béèrè ó ní wọ́n ní pé tí ọkọ àtìyàwó bá wà tó wá jẹ́ pé wọ́n wá da property wọn da dúkìá wọn papọ̀ ọlọ́run wá kára pé kí ikú kọ́ ya àwọn méjèèjì ikú mẹ́nìkan lọ́nà àwọn méjì wọ́n ní báwo ni wọ́n sì padà wá pín dúkìá wọn lẹ́yìn tí ẹnìkan kú tán nínú wọn. ẹ alhamdulilayi àkọ́kọ́ ẹni tí wọ́n bí gbọ̀nà zina ìwọ ò ní aburú kankan lọ́dọ̀ lọ hmm. torí pé ọlọ́run ọbẹ̀ lè dá wa sọ pé wala taziru wazira tun wizra ukhra ara ẹrù ẹsẹ̀ kan ní rutẹ lómi kálukú torí tiẹ̀ ní ó gbé kò sí sálàárù lálùkìyàmà oníkálukú ní òrù tiẹ̀ hmm. so bàbá àti màmá rẹ̀ tó yẹ kí sànà pé kí wọ́n bí ọgbọ̀nà zina àwọn ní ọ̀daràn fún hmm. so kò sí sínú tó yẹ ká máa fi bú ọ àgbọ́dọ̀ pé wàá máa zina yìí ibi tá a kàn ti lè dákọ pé zina ni wọ́n gbà bí ọ òun náà ní tírú bàbá ń bá kú òní jogún rẹ̀ hmm. kí ló dé torí pọ́nà tán gbà bí ọ ni àmọ́ tí ìyá rẹ̀ bá kú wàá jogún rẹ̀ nítorí pé ìyá ò lè kọ́ inú rẹ̀ ló ti jáde hmm. wọ́n ní ọmọ zina ìyá ló ní kò ní bàbá yóò jogún ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá pọ́n máa lọ síwájú ìyá ń kú ìyá yẹn ó jogún rẹ̀ ṣùgbọ́n bàbá àwọn kìí ṣe bàbá tiẹ̀ o torí pé bàbá tó bí ní gbọ̀nà zina kìí ṣe bàbá ẹni òun náà ni òwú láti jẹ́ bàbá ẹni lọ́fà ló fi sánà àti bí ní gbọ̀nà tó gbà bí ni hmm. torí ẹ ẹ̀yin ọkùnrin ẹja bẹ̀rù ọlọ ẹ̀yin obìnrin ẹja páyọ ọlọ ká máa jẹ́ni tó ṣe wípé afẹ́ra wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kó tó di pé màá ṣe obìnrin lásán wò ìjà hmm. bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tá a bá ṣe ayé tán kìyàmà tún wà. ẹlẹ́kejì wọ́n ní tí ọkọ àtìyàwó tí wọ́n bá da dúkìá wọn pọ̀ tí wọ́n jọ ń ṣòwò wọ́n sì jọ ń ná dúkìá yìí náà ní kálukú bá rí fóun ní bùkátà yóò mú nú owó ọlọ́run wa kádàrà pé bàbá lọ́kọ́kọ́ kú bóò láti ṣèṣe dúkìá àṣìṣe ńlá ni wọ́n ti ṣe láti bẹ̀rẹ̀ hmm. nítorí pé tẹ́ bá da dúkìá pọ̀ tí ó sì lákọọ́lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹ ti dá wàhálà lẹ̀ fẹ́ni tó ṣe wípé ẹ fi sílẹ̀ torí pé àwọn ọmọ nígbà tí bàbá kú bóò ni wọ́n ṣe fẹ́ bàbá ìyá wọn sọ̀rọ̀ ipò hmm. afẹ́ pín dúkìá bàbá wa ìyá lè sọ pé ẹ fi hàn mí èwo ń ti bàbá yín nù èwo ń ti bàbá yín nù ní dúkìá tá a jọ dàpọ̀ hmm. kódà gan ìyá lè sọ pé ntí bàbá yín tó nínú dúkìá yìí ìdá kan nínú mẹ́wàá ni tí ó sì rí bẹ́ẹ̀ so gbogbo orú nǹkan yẹn ló máa ń ṣẹlẹ̀ rẹ̀ láti pilẹ̀ kí jẹ́ tọmọ tí bàbá kọ́ máa làálà mm. ẹ̀mọ́ lọ́ọ̀fù rẹ̀ ẹ̀mọ́ lọ́ọ̀fù rẹ̀ ní dá wàhálà rẹ̀ tí bàbá mi bá tún lọ fẹ́ ìyàwó mi kó tó kú sẹ́wọ̀n pé wàhálà mi nù eléyìí tó mú kí obìnrin kan nílùú kan nígbà tó gbọ́ pé ọkọ òun ó ìyàwó mi òun àtọkọ wọn sì jọ dáwó kọ́lé so ìyàwó yẹn bá lọ mú epo lọ́ba fi rẹ gbogbo ara lé lọ́ba sáná sí ah. ó ní nítorí pé òun àti ọkọ làwọn jọ nílé ìyàwó mi tó gbé wáyìí òun náà tún bá wọn pín nínú táwọn jọ ní kí lè kúkú jóná. La ilaha illallah. nítorí ẹ̀ àbùkátà gbogbo orí eléyìí hmm. kálukú kọ́ máa dòwò tiẹ̀ sí ẹ má jomi gbóná dàpọ̀ mọ́ tutù hmm. kálukú kọ́ máa dá tiẹ̀ sí tí ọkọ bá ní tó lè fi ràn ìyàwó lọ́kọ ràn lọ hmm. tí ìyàwó bá ní tó lè fi ràn ọkọ lọ́kọ ràn lọ àmọ́ àjọ dàpọ̀ kì í rọrùn bí ọmọ tó sọ pé ara mọ́tò yìí a fi bùn bàbá àti ìyá wa ni tí bàbá bá wa kú bó láti sá tí bàbá kò lára mọ́tò tí yòókù ó kú fún màmá so bàbá sì tún ti fẹ́ yàwó mi so bó láti ṣe fẹ́ ṣe mọ́tò ẹ dákun ẹ ra mọ́tò kan fún bàbá lọ́tọ̀ ẹ ra kan fún màmá lọ́tọ̀ ntọ́ da jù nù àbí kẹ́ ẹ sì má ra mọ́tò kankan fún gbogbo wọn àbí kẹ́ ẹ má yá wọn lò ilé ìjẹ́bù sì jẹ́. naam hello. hello. naam ó kọ yín. ó kọ yín ò ń bẹ lójú òpó. ọ̀dà bí wọn bá gbọ́ wa kétékété àwa ń gbọ́ wọn ẹ jẹ́ kí n tún mú ìbéèrè lẹ́yìn náà wá. wọ́n ní téèyàn bá ní òbí tó jẹ́ pé kì í ṣe mùsùlùmí tó sì jẹ́ pé ààyè ibi tó ń gbé ààyè náà ó jẹ́ ààyè tó jẹ́ pé. ọbí ojúbọ àbí tí ìjọsìn míì ti ń wáyé níjọsìn tí wọ́n ń ṣe tó yàtọ̀ sí ṣíṣe ìjọsìn fún Ọlọ́run ọba níbàámu pẹ̀lú bí Islam bó ti ṣe làákalẹ̀ tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹn ní ṣíṣe dáadáa sí òbí wọ́n ní báwo la ṣe lọ máa bẹ irúfẹ́ òbí wò nínú ọgbà àti ilé tí ń gbé òun tí wọ́n ti máa ń ṣe ìjọsìn míì tó yàtọ̀ sí ìjọsìn tọ́lọ́run ọba fọwọ́ sí. alhamdulilayi kí lọ bẹ bàbá wa wò àbí ìyá wa káwa náà ká ṣẹbọ sọlọ so lílọ bẹ́ẹ̀ wò ń bẹ ẹ kí wọn so tí wọn sì lè sìn yín bọ́ síta tí wọn kàn ń ṣẹbọ lọ́nbẹ̀ lọ́wọ́ lẹ́dọ̀ọ́lẹ́ lọ bá bàbá yẹn jáde síta bàbá yẹn ni mo wá bá tí wọn ṣe lọ́wọ́ òní jẹ́ ń lè jókòó hmm. so wọn sì jọ jáde kò tá lẹ sí dáadáa sí tí ọmọ ń dáadáa hmm. bàbá ẹja bọ́ta ẹja àjọ tẹ̀ síbi kan kájọ sọ̀rọ̀ tí mo bá wa hmm. bàbá ó sì sọ pé orí òfin bàbá ó sì sọ pé ọkàn sí so kí ni dáadáa tó tún fẹ́ ṣe fún bàbá rẹ̀ tó jù bẹ́ẹ̀ lọ òtí torí pé bàbá rẹ̀ ọ̀jẹ́ mùsùlùmí kọ́ ọmọ bẹ́ẹ̀ wò hmm. ọlọ́mọdé àárọ̀ de orí tí hmm. bàbá náà fi wá sọ pé ńlẹ̀ dán lóhùn àfi kó jókòó kájọ sẹ́bọ̀ yìí ẹ̀bọ báwò ọlọ́run bẹ ẹlẹ́dàá wa lóhùn ọgbà hmm. tóbi rẹ̀ bá fẹ́ fọ́ lọ sí ìdíkọ̀ sẹ́bọ sóhùn gbogbo bó ṣe lè wù kán gbìyànjú tó má bàa wọn ṣe àmọ́ síbẹ̀síbẹ̀ sí dáadáa sí wọn kẹ́ ẹ̀ lè bá a fi dáadáa túkà. Naam. Hello. aleykum salaam wa rahmatulah ó kọ yín bí ẹ ti ń pè é. Muyideen ń sọ̀rọ̀ láti kí ìbéèrè ọmọ tí ọ sọnù láti kéke ẹnìkan wá yọ wá dàgbà ọmọ yẹn wá lówó ọmọ yẹn wá kú ẹni tó wá rí iná e wá ti kú pé ogun rẹ. tó mùsùlùmí ni tó ṣùgbọ́n bá a ti ṣe màá náà ló kú kò fẹ́ yàwó dépò pé yóò bímọ owó rẹ̀ yẹn tó bá jẹ́ mùsùlùmí wọn kó lọ sí ilé ìkówópamọ́sí àwọn mùsùlùmí. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh wo kọ́ ibi ẹ ti ń pè yìí. àgbọ̀nyin dáadáa o. ìbéèrè yín náà ayé àkàtọ́ sọ nínú àtúmọ̀ àti ìṣàkóso àtúmọ̀ òkúkọ ti fi ìyàwó aláṣẹ mọ́tò náà ní àwa wọn ló bèrè pé àwọn tí wọn bá kú ojú ọ̀nà ìṣúná àti. àwọn tí wọn bá ṣe kí ni. àgbọ̀yí dáadáa bóyá tí wọ́n gbà lérò ni pé ẹni tí ó bá wá kú níbàámu pẹ̀lú bí àyà ti ṣe sọ gbé kí ni ó jẹ́ ìdájọ́ rẹ̀. Ah, ẹni tí ó bá ti tẹ̀lé tọ́lọ́run kí ni ó jẹ́ ìdájọ́ rẹ̀ ọlọ́run ní ọlọ́run ní ẹ̀pá ẹ̀ ọlọ́run ní pàápàá pípáyà rẹ̀ ẹ̀sìn má ti gbà láti kú láì jẹ́ mùsùlùmí. Hmm. ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo wa so ọlọ́run bá mi sọ̀rọ̀ à ń gbọ́dọ̀ fi tipa làbá rẹ̀ hmm. so ó túmọ̀ sí pé mo ti bára mi mùsùlùmí náà ń gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ hmm. nítorí pé eléyìí tọ́jà nínú sẹ́là ṣe kágbá ìta ṣe ká ìhànjà. ìbéèrè mi tuntun wa wọ́n ní tí èèyàn bá ń lọ ṣe sọ́láàt ní mọ́ṣáláṣí lèyàn bá ń lọ lajá bá rìn tari tari tari tari lọ́ba fi ẹnu lọ́ba yíyàn la wọ́n ní ṣe èèyàn padà lọ sí ilé lọ bọ́ aṣọ ni àbí aṣọ náà ó ṣe é fi ṣe sọ̀láàtì. má fi ṣe sọ̀láà lópin ìgbà tá a bá ṣàkíyèsí pé kò sí gbẹ kò sí tọ̀ kò sẹ́gbin lẹ́nu ajá tí ó fi aṣọ nù wá lára yẹn hmm. kò síbi tí wọ́n ti ní tájábá tí wàá fẹ́ nù nù ọ́ lásọ̀kọ̀ ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì <laughs> kò sí àmọ́ tó bá pẹ́ gbin bá ń bẹ lẹ́nu ajá àbítọ̀ ẹ̀gbin àbítọ̀ yẹn lẹ́fọ̀nù hmm ẹ jẹ́ kí n mú ìpele yìí náà sí ẹ lọ́wọ́. hello. aleykum salaam ẹ bá yín rédíò yín lọlẹ̀ ó kọ́ yín ibi ẹ ti ń pè. ìsàlẹ̀ lọ sọ̀rọ̀. láti wo. láti ká pọ̀ lóògùn. ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọmọ tó jẹ́ pé nígbà tó dàgbà ó sọ wípé wọ́n tọrọ òun láti jẹ́ àbí ọ̀ṣun àti bóyá bí àwọn ọ̀nà ìṣòro ìta àwọn òfin ẹ̀ sì fi kú pé ó ní nǹkan ni àbí àwọn òbí òun ni wọ́n lẹ́sẹ̀ lórí ọmọ tó fura dàgbà ní ọmọ tó dàgbà tó á fura yí pé tó àwọn òbí òun wọn ni wọ́n tọrọ òun nídìí òòsà ni wípé. òòsàkọ́ ló fún àwọn òbí rẹ̀ lóhùn bí ọlọ́run hmm. bá ló fún lóhùn bí àwọn òbí tó lọ ṣe ẹbọ yẹn ni wọ́n dáhùn fún lọ́dọ̀ ọlọ́run hmm. ìwọ sáà ti sòòsà lẹ́yìn ìgbà tó ríra rẹ̀ léèyàn. tọ́ alhamdulillah jazakumullahu khairan sheikh ibi náà ni a ti máa ṣẹnu ró lórí ètò fún títí ọjọ́ òtún ní insha allah ọ̀la náà ní kí ẹ tún darapọ̀ wá tó bá di lọ́ọ̀la aago mọ́kànlá ni a pàdé lórí ètò tí a kò ní alẹ́ fíkì òfin dín yìí insha allah ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kọ́lọ́n kọ́ bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àti lọ́jọ́ àgbéyàn kìíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́ lógúnmọ̀ṣọ́ ọ̀làdùnní belò ń lóko mi inshàlá ọ̀la látúnpàdé títí ọ̀la òdi ọ̀hún ó ní mò ń kí wa ní kíkí ọ̀la kíkí ọ̀la إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر